وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدا وقف ولون ọba tí ó tún wò nínú àánú rẹ̀ àti ìkẹ́ rẹ̀ tí ó ní kí ẹnikálukú wa kí a máa bẹ ní ìjọba àtúní ọba náà ní afọpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìjọba báyìí kọlọba sùpánà àtàlà kò jẹ kó bá lórílẹ̀ ayé lórí dáadáa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àti orí àjẹjẹ tán ọlọ́run ọmọ bá nẹ́bẹ̀ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run bá ń bá gbogbo àwọn sọ̀hábà náà àti gbogbo wa náà ní àpapọ̀ ẹ̀yìn ẹrúsẹ ọlọ́run bá ní ìdí òpamọ́ sí wa ọ̀nà ni pé oṣù tí a wà yìí ní oṣù Dhul-Hijjah ní ìta sọ fúnra jẹ́ pé àwọn ọjọ́ mẹ́wàá kan máa ń bẹ tí ó pàtàkì tí ọlọ́pàá sọ́nà àtàlá a máa ṣe àdìpẹ̀lẹ̀ iṣẹ́ olórí tí wọ́n bá ṣe àwọn ẹ̀sán tí wọ́n gbà ń bẹ abara sọ̀rọ̀ nípa pàtàkì jọ yìí a ní tó ṣe pàtàkì jù tó wà ń bẹ òun náà tún ní iṣẹ́ hajj èyí tó jẹ́ ìkan nínú orígun tẹ́ pé oṣù yìí náà ní ìmọ̀ ń bẹ̀rẹ̀ kí ọlọ́run sọ́nà ọ̀tà aláti sọ fún wa pé hajj yóò ọ̀ràn yẹn ni fẹ́yìn tó bá ní kápá àti ṣe ومن كفر فإن الله غني عن العالمين iṣẹ́ hajji ọlọ́wà sọ́nà wa tààlá ọlọ́ṣẹ́lọ́rọ̀ èèyàn fáwọn èèyàn fẹ́ tó bá ti ní kápá oní ẹ̀lórígun karùn-ún inú orígun Islam ìtí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ń ṣe nínú hadithi Jibril tó ní kó fún nírùnpa Islam oní alákọ̀ọ́kọ́ ni kọjẹ́rì pé kò sí olùjọ́sìn fún lódodo afọlọ́run àti pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ní bákan náà kírun bákan náà kó máa gbàwẹ̀ bákan náà kí ó máa yọ sàká kó máa yọ sàká kó máa gbàwẹ̀ lẹ́yìn náà kó lọ sí ilé olúwa nígbà tí ọlọ́run àṣánà àtàlá kí ó bá ti ní ìkápá wa ó jẹ́ pé ní ìkan nínú orígun ẹ̀sìn wa ní ìtọ́jẹ́ pé kì í wáyé àfẹ̀kan lọ́dún nínú oṣù yìí náà ni mo wáyé lẹ́yìn oṣù Al-Hijja ọlọ́run àṣánà àtàlá ó ṣe hajj lọ́rọ̀ yẹn fún al'umma yìí látàrí anábíwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ́wọ́ gbẹ̀yìn ìgbà tí anábí fẹ́ papòdà òun náà ni orígun tí ó wá nígbẹ̀yìn nínú àwọn orígun Islam márùn-ún àwẹ̀ ní ayé rẹ̀ hajj méjì náà ló wáyé láyé ànábì ìkẹ́pẹ́rẹ́ ló wá sí nínú méjèèjì ẹ̀fàábà tó ṣe méjì pọ̀ ṣùgbọ́n ìkẹ́pẹ́rẹ́ ló ń ṣe torí pé lọ́dún àkọ́kọ́ tó lọ ń ṣe hajj lọ́rọ̀ yẹn ànábà Muhammad sallallahu alayhi wa sallam kò bá wọn ṣe ẹni tó fi ṣe amirul hajj olùdarí wọn náà ni Abubakar Siddiq ṣàlàyé bí wọ́n ṣe ṣe hajj ó ṣàlàyé fún Abubakar àtàwọn mùsùlùmí tí wọ́n bá Abubakar jáde láti lọ sí hajji ní Maka láti lọ Madina àtàwọn ará Maka sáwọn náà wà Maka tí wọ́n rí tí wọ́n a kò ní Madina náà lọ sí hajji àsìkò yẹn ni Suratu Tauba ọwọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ló sọ̀kalẹ̀ àwọn nǹkan tó sì wà nù Suratu Tauba ó ní í ṣe pẹ̀lọ́rọ̀ hajji ẹ̀rẹ̀kọ́ alùkùgbà kò sí kọlù pé ìkẹ́bà ní ẹ̀tún ṣe tẹ́bá dánwò tọ́lọ́ sí ẹ̀sọ fún mi àmẹ́bí wa gbé alìbùn àbì tọ́lìbù dìde kó lọ mú ìbẹ̀rẹ̀ sóràtò tàwọ́bà kó lọ sọ́fà obákìlì àwọn ìdájọ́ hajj tó tún wà bẹ̀rẹ̀ ni alì náà fi jọyìn àwọn tá ṣe hajj ní ọdún náà ìyẹn lọ́dún kẹsàn-án lẹ́yìn gbàtà lẹ́bi ọdún tó tẹ̀lé àrẹ́bìnrin wa sí hajj sáwọn sí hajjatul wada tó jẹ́ pé hajj kan anábíwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam yìí ti òṣìnà nìyẹn èèyàn rúṣin ọlọ́wọ́n bá ìjọsìn ńlá ní hajj ṣíṣe tánàbí gan fọwọ́ ẹ̀sọ̀ yàpé ní man hajjá ẹnikẹ́ni tó bá ti hajj wàlàmùyẹ́rìfò wàlàmùyẹ́sùk tí ó wùwà tí ó sọ̀sọ̀ sọ̀rọ̀ رجع من حجه كيوم ولدته في في أمه yóò ṣẹ̀rí dé inú hajj yẹn tí ò ní ẹlẹ́sẹ̀ kankan ní ọrùn bí ìgbà kan ṣe tẹ̀lé ni ẹwà nàbí ti sọ́nu hadith pé ní nínú hadith ní pé ní alhajjul mabrur laysa lahu bá ṣe hajj ká pé ní hajj mabrur yóò ṣe gbogbo ní ṣe ẹ tó bá ṣe hajj tó bá pé ẹ̀tọ́ hajj yẹn ogun tó yẹ kó ṣe náà ló ṣe ní tí ò yẹ kó ṣe ó jìnà sí anábà muhammad sallam ó ní kò sí ẹ̀sẹ̀ kankan fún rẹ níbẹ̀ wípé yóò wọ àlùjànnà ẹ̀yìn ẹ̀rú sàn ọlọ́run bá ìbáàdà kan ní ẹ̀kọ́ gbogbo ayé ní í ṣe tó jẹ́ nǹkan ìyá wa mùsùlùmí tọ́lọ́ ní kánábí ìbúrọ́yìn pépè síbẹ̀ pé wàá fi ń fi náà síbi hajj yàtúkà rìjálẹ̀ wà aláàkúlẹ̀ dọ́mìnrin pépè ṣe hajj sáàyè kàábà tí mo ní ọkọ̀ ìkọ́ yìí àwọn èèyàn ó wá rìjálẹ̀ lẹ́ni tó rìn wá wà aláàkúlẹ̀ dọ́mìnrin bákanẹ̀ tí ó gùn nǹkan gùn ní nǹkan bí ra kúnmí ìyẹ̀pẹ̀ yẹn ò wọ́pọ̀ mọ́ kò tí ẹ fẹ́ sí mọ́ sí àwọn katango náà lọ́lọ́ ní ṣe rọrùn ká máa gùn lọ bẹ́ẹ̀ sí àti iná mi kò lè fájẹ́ ní àníkì ọlọ́run ni wọ́n wà láti bí tó jìnà jìnà lè yẹ ṣe hádú manáfi aláhùn kalibà witness àwọn kàǹfààní fún wọn wàyẹ kúrò lọ́ha alámà rọ̀sákọ̀hún mi bá hímàtì àníhàm bákanná ìjọba tó ní wọ́n gbà ń bẹ́ wọ́n ọlọ́run bá ní ìpèkà ọ̀ràn yẹn ni bó ṣe lọ́rùn èèyàn ló náà ní náfílà ájì tí ó jọ́ràn èèyàn fún èèyàn òun náà lájì ẹ̀kan tí èèyàn bá ṣe ájì lẹ́ẹ̀kan níbi iṣẹ́ ayé gẹ́gẹ́ bá nípa ọ̀dọ̀ sọ́lá tí ń bá wọn sábà sọ̀rọ̀ ọjọ́ kan tọkùnrin kan wá bí pé anábì ní inna Allaha kataba alaykum alhajj fahujju ọlọ́run ṣe ájì lọ́rùn èèyàn fún yín ẹ lọ ájì o ànábì gbọ́n tó wí ṣùgbọ́n ànábì kìí gbà kó wọn gbọ́ pẹ̀lú ìbéèrè báwọn àìmọ́ ọgbà ìlú ìbéèrè òlìlé ìbéèrè tó lágbàá ni ànábì ò yà sí arákùnrin tó wá bá ànábì ẹ̀ẹ̀mọ̀ tí ìdáhùn béèrè mi ànábì ò tó dá nígbà tó sọ nílẹ̀ kẹta ànábì ní ti bá ní náàmù sí làwájàbà yóò dọ̀rọ̀ yẹn fún yínkẹ́ mọ́ lọ́lọ́dọọdún ṣùgbọ́n ẹ fi mí lẹ̀ lórí tí mo fi yín lé lórí torí pé tó pọn àwọn bà ní Ísírẹ́lì ọ̀run jọ́sìn náà ní ọ̀pọ̀lọpọ̀ béèrè tí àdíìsì ń jẹ́ ká mọ̀ pé ẹ̀ẹ̀kan náà lọ́rọ̀ èèyàn ìmọ̀ ká mọ̀ lọ lálọ tún lọ ká tún lọ lẹ́yìn bàtà tún lọ kẹta èèyàn ó máa jẹ́ náà fílà ó sì dáta bá sọ̀rọ̀ èèyàn tẹ́ ká tún fi náà fílà lé èèyàn ló fẹ́yìn tó bá ti lọ hájèrè ọlọ́mọba

gẹ́gẹ́ bí ó ti ṣẹlẹ̀ látàrí ànábì wa lánàbí ṣe hajj kan tá lánàbí ṣe náà arákùnrin kan àbí arábìnrin tẹ̀nà pé ó wá gbọ́mọ bá nábì pé èmi ń ṣe hajj tó ọmọ mi náà ṣe tó ní hajj ànábì ní bẹ́ẹ̀ ni tó bá ṣe lórí ẹkọ́ ṣe ṣùgbọ́n wọ̀ lọ ní ẹ̀sán ẹ̀ àìpẹta bá lágbé ọ ẹ̀kan ló jọ́ra èèyàn fún yẹn ọmọ èké tá a gbé ṣùgbọ́n dáa ká fi ẹ̀kọ́lẹ́jọ méke ká máa wọn náà lọ nítorí ẹni tó mú iṣẹ́ yẹn náà ni ó tún mọ́ gba ládá kùkẹ̀ wọ́n ní kìí ṣe ájì nìkan lórí bá ìyẹn náà kọ́kọ́ wa ká fi mọ́ tán ọmọ wa ní tó dáa á ní ìrùn tán ọmọ ọmọ yẹn kí kó tó kírun tó dọ̀rọ̀ yẹn tán ní kọ́mọ ẹmọ kírun tán pa láṣẹ ìwọ náà mọ́ gba ládá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n láti kékeré tó bá ń kọ́ ọmọ gba ládá àwárí náà àfáà ní tọ́ ma bá wá dàgbà lórí dáadáa tá a kọ̀ yẹn tí ò chéńjì yóò gbà láadáa èyí tí ń ṣe bọ̀ láti kékeré yẹn bákan náà yóò kọ́ wa máa gbà láadáa ètò tí ń gbà ó ti dàgbà sọ hajj ti ṣe ó jẹ́ ọ̀ràn yẹn fẹ́ni tó ìdí ó ní ṣe pẹ̀lú ìsìtọ́ agbára tí owó wà tó èèyàn lówó àti lọ yóò lówó tí ó mú lọ yóò lówó tí ó nà lọ yóò lówó tí ó fún àwọn ẹni tó fẹ́ fílẹ̀ nlé òun ló kówó ìjọ ni ẹnìkan ní òun ẹni òyìn ẹni má ti fẹ́ wájì ìgbà ìlà tó ní ó lágbára àti lọ sí hajj bákan náà alìsètò atú alìbàdàníyà ó gbọ́dọ̀ lágbára sára èyàn lè lágbára owó tó tọ́ ó jẹ ó sẹ́kù ní tí ó fílẹ̀ faralé ṣùgbọ́n ní ara rí olókun yìí kò lálàáfíà ara ìrẹ̀lẹ̀ iná àní ní tó láàáfì kí ọlọ́wájì torí pé ó gbọ́dọ̀ tó lálàáfíà bákan náà alìsètò alàmúníyà ó gbọ́dọ̀ ní agbára ti ìfọ̀kànbalẹ̀ security gbọ́dọ̀ wà fún kọjá pé òsì tó dá lọ́nà yóò lọ yóò bọ̀ bákan náà àwọn ètò tó bá gbélẹ̀ ọdúngbà mi èyàn lè lágbára kó lówó ṣùgbọ́n ká gbé tó lẹ̀ tí ò bá ti lágbára tètò yẹn náà kò tí lọ náà lágbójúwe bí lágbà bóyá ìyẹn wà lórí eléyìí pé ó ní maharamu àbí kọ́mọ̀nì pé pé ibi ẹ̀fẹ́ fi sí ni pé kóbìnrin ní maharamu torí pé ìrìn àjò ni ó ṣe ìtó ti wà nínú àkọọ́lẹ̀ tó rinlẹ̀ náà ni pé tóbìnrin bá ti fẹ́ ṣèrìn àjò ó ní maharamu ìyẹn pé eléwọ̀ rẹ̀ kan tí ò lè fẹ́ tí ó wà pẹ̀lú ó lè jẹ́ gbọ́n rẹ̀ ó lè jọ́wọ́ ọmọ bọ̀dá rẹ̀ ọmọ àǹtí rẹ̀ tó ń jẹ́bi tó náà jẹ́bi màmá fún ó lè jẹ́ bàbá ọkọ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tí wọ́n lè jẹ́ léwọ̀ rẹ̀ ẹni obìnrin ó fi lọ èyí ló wà fún gbogbo ìrìn àjò wọ́n gbà tó jẹ́ pé ájínà ìrìn àjò ló náà ó wà fún òun náà pẹ̀lú àrínà àfásánkà ájìlè yàtọ̀ tó tó jọ́sìn ló fẹ́ lọ ṣe ṣùgbọ́n èyí tí ó fẹ́ rinlẹ̀ jù náà ni pé ó wà fún ìpè hajj náà tí a bá wá lọ hajj tí ò ní mahram yóò ní hajj yẹn ṣùgbọ́n ó ṣàṣe ètò níbi àìní àbẹ̀wò rẹ̀ tí ó tẹ̀lé lọ ìyẹn náà ni ó fàdé pé ìdájọ́ obìnrin tó ń lè kàkún ní aspect yìí ẹ̀yẹn rúṣẹ́ ọlọ́run bá àwọn hajj ṣíṣe ó ní àwọn ẹ̀kọ́ tó ṣe yẹ kí èèyàn mọ̀ tó yẹ kí èèyàn kọ́ hajj ní ìpele mẹ́ta èyàn oníran hajj a ní hajj tamatun ìran kan hajji ta a ṣe umura nínú ebe ẹgbẹ́ káṣe umura ìjọsìn ńlá kan ní báyìí umura ba bàbá bá lọ hajj àlepa méjèèjì pọ̀ bàbá tí wàá fẹ́ ṣe bá ti wọ aṣọ ìṣòrọ́mù nígbà tí ó bá wọ mọ́kà lẹ́yìn máa ti wọ aṣọ wáìtì wọn iṣẹ́ àdìgẹ́ ní òdí ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n láti wọ mọ́ta lẹ́yìn bàbá ẹgbà mi kọ́ọ̀tù kọjá yóò wọ ìrọ́mù ẹ̀ tó bá dé mọ́ta ṣe kọ́ ṣe ọmọrọ́ tó bá ṣe ọmọrọ́ tán ìṣòṣèlè wà bọ́ aṣọ yẹn lẹ̀ padà yóò mọ aṣọ nọ́mà tó bẹ̀rẹ̀ gbogbo nǹkan nọ́mà tó ń ṣe kí ọjọ́ ájì tó dé ọlá ikú bá sọ́lẹ̀ ó tó ń ṣe àkàn gbádùn àwọn kẹ́kẹ́ ń ṣe ní hajj tàmọ́tòrò èyí tó kọ́ ṣe yẹn ní ọmọrọ́ nígbàtí hajj bá wá dé tó di yawmu tarwiya tó di on the eight ní yìí tí ó bọ́ sí irú monday tó ń bọ̀ ló ń ka sáǹbà lọ yìí lórí ní five wọ́n tẹ̀ wá gbé aṣọ hajj wọ̀ padà aṣọ ìrọ́mù wọ̀ padà ọlá èyàn lè kọmbáìnì àhájì àti ọmọra papọ̀ nírìn àjò kanáà bákanáà ìyẹn gẹ́gẹ́ hajjul kiran hajjul kiran tí ó fi yàtọ̀ ọ̀nà ni pé ọ̀nà gbé ìrọ̀m láti wọlú mọ́kà tó bá ṣe ọmọrọ pẹ́ ohun wá ní kò nínú aṣọ ìrọ̀mù yẹn tí a jì èdè bí ṣe máa wà lọ náà nìyẹn aṣọ ìrọ̀mù náà ni ó máa wọ̀ gbogbo tó ti jẹ́wọ̀ fún náà ni ó máa jẹ́wọ̀ fún òun yẹ kéèyàn lè nira díẹ̀ torí pé ní kò ní wọ nǹkan kására ju aṣọ yẹn náà lọ mo bá bọ́ọ̀lẹ̀ bọ́ yóò tí yóò tó ìmú ìlú ẹ̀sẹ̀ ní owó padà tí ṣe pé yóò wá jọyìn ọmọrọ rẹ̀ mọ́ ìgbà hajj láì ní bíríkì ìgbà ní ó sì wá tún ní àníyàn pé mo ti wọnú ti hajj báyé o ìlà ń pe hajj kẹrọ́ọ̀nù sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ní ìdẹ́yìn lọ sí hajj nìkan tí ò ṣe múra ìlànà hajj lẹ̀ alimufrod ìyẹn ni àbí alifrod ìyẹn ni ẹlẹ́ẹ̀kẹta inú bí wọ́n ti ṣe máa ń ṣe ìṣe hajj ẹ̀yìn ẹlẹ́sẹ̀ ọlọ́wọ́ bá àwọn tó bá ṣe méjèèjì tàkọ́tọ́ sí hajj àti ni àwọn lẹ́tọ̀ọ́ sí pé kan pa ẹran ẹni tí ò bá lẹ́ran yóò gbàwẹ̀ mẹ́ta nígbà tó wà lọ́hùn tó bá délé yóò wá gbà méje padà ọlọ́ni fàṣàbọ̀ àtún ìta àrọ̀já àtún ẹgbàá tilka asharatun kamila ilé ní ó jẹ́ kó jẹ́ mẹ́wàá zaalika liman lam yakun aluhu hadiri limasjid haram ẹni tó bá ṣe hajj àti umra bóyá tàmá tó ló ṣe nàbí kọ́rọ̀n tí ó sì lẹ́bí lọ́hùn yóò gba mẹ́ta lọ́hùn tó bá délé yóò àgbà gbígbé padà yóò gbogbo ẹ̀tọ́ ṣe tàmọ́tò abẹ́ntọ́ ẹ̀ṣẹ́ àtìní kẹ́ńkàlùkọ́ ẹ̀wà gbé ìrọ̀mù ẹ̀wọ̀ padà tí yóò gbé on the 8th yẹn nínú sọ́sọ̀ ìjà tàbáwò kàtọ̀ ìta ń balẹ̀ yóò gbẹ̀jọ mọ́ndé tí ó ń bọ̀ kàlùkọ́ lọ sí Mínà lọ sí Mínà Mínà jẹ́yìn ìlú Mọ́kà wọ́n wà lábẹ́ sẹ́ńtìmẹ̀ sọ̀rọ̀ láti ìgbà tí sówó ìbá ti kọjá náà ti máa lọ ẹ̀rẹ́kẹ́kẹ́ àsórí àti áfírí mẹ́ ṣùgbọ́n àní ti jámù wọ́n ti kọ́ sírù ní wọ́n ti ní méjì méjì mọ́ ẹni ti jámù kàkà sí kejì bákan náà mọ́gírí àti ìṣá tó bá dijọ́ kejì tí ṣe ọjọ́ kẹsàn-án ní tí ó pọ̀ sí ọjọ́ tí ó ti gẹ́gẹ́ òkàtà ń bá lọ yìí ọjọ́ ìní oúnjẹ yàwó àrọ́fà wọ́n kò ní ọjọ́ Muhammad sallallahu alaihi wa sallam ó ní alhajju iṣẹ́ ńlá nínú iṣẹ́ hajj orùkẹ́ tí ó bá gbá lọ àárọ́fà tí ó bá lọ bẹ̀ kò dé hajj nìyẹn èyí ló pàtẹ́ púpọ̀ ẹ̀rọ mi ìwé pé wíwá ẹ̀rọ náà fi gbé débẹ̀ ẹlòmí ò yẹ pé bóyá ọ́fíjì náà fi gbé débẹ̀ bóyá ní àrọ̀fà ọjọ́ ńlá fẹ́mọ̀ dẹ̀ndẹ̀lẹ̀ ni tí wà mọ́ fi àwọn tẹ́ wà ní àrọ̀fá tí wà mọ́ fi wọ́n ṣe fáàrí fáwọn màláíkà táwọn ẹrù mẹ́rẹ̀ ẹ́ tó yẹ pé kò sí kẹkẹ tọ́wájú yọnú yọnú ọ̀bá lọ ìyẹn náà láti sọ fún ránjọ pé nínú ojúṣe ìtawà náà ní ká gbìyànjú ká ṣiṣẹ́ dáadáa láwọn mẹ́wàá yìí ta nínú àwọn ẹjọ́ mẹ́rẹ̀ wáyé àwọn iṣẹ́ olóríṣiríṣi ló wà lánàá ṣe ìmọ̀ kakura lọ́pọ̀lọpọ̀ ká máa gbà rẹ̀ ìtọ́lọ́mbà fún àgbà ká máa rántí ọlọ́run ṣùgbọ́n tó bá di ọ̀dì náà ìyẹn kárípa àgbà rẹ̀ bákan náà ká ṣàdúrà yẹn gan-an ó pọ̀ lọ́jọ́ yẹn ẹ̀bá wọn tí wọ́n wà nínú ìrọ́ àwọn ọmọ ẹṣẹ́ bẹ́ẹ̀ náà labbaik Allahumma labbaik àjẹ́pẹ̀ ọlọ́run ìrẹ́ ọlọ́run àjẹ́pẹ̀ rẹ̀ labbaik la sharika laka labbaik àjẹ́pẹ̀ rẹ̀ ìrẹ́ ọba tí ò ní akẹgbẹ́ innal hamda dájúdájú ẹ̀yìn wà ní ìmọ́ta bákan náà ìkẹ́ wal mulk láka wal mulk yẹn pé gbogbo àwọn ìkẹ́ àti ọlá ọwọ́ rẹ̀ ló wà mọ́tò àrùgbé la sharika ọba tí kò sí orogún ní rẹ̀ ọlọ́ọ̀ba ọba àlẹ́kíọ́lá sọ àwọn ọjọ́ yìí ọjọ́ ńláńlá ni ọjọ́ yìí ni ọjọ́ kẹni yẹ pé ní ọjọ́ tí ayé àtìkọ̀ kalẹ̀ ń sọ́tò sábà kalẹ̀ yẹ́ ọmọ àtìmọ́lùtò lákùn dínà kùn pé òní omo pé ẹ̀sìn yìí fún yín wà àtìmọ́lùtò àlékún ní ìmọ̀ tí wàrọ̀ dínà tó lákùn lè láàmà dínà ọjọ́ tí àyà ìsọ̀kalẹ̀ àyà tọ́lọ̀ ní sọpọ̀ ń parí orí lára mùsùlùmí lórí a ní kanú àwọn jù tó wọ́n ń lu mẹ̀dínà gbọ́ wọ́n lọ bá kanáà sọ́wọ́ ká ah, ọlọ́run tẹ́ yí lórí gẹ́ o àyà kan wá ń lu ìwé yíò káìsá àwọn ìfànàjẹ́ ẹ̀wùdí ló sọ̀kalẹ̀ fún ni àwọn ò bá mú ọjọ́ yẹn lọ́jọ́ ọdún a ní sọ àbí ah, ah, ọjọ́ àràfà lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́nu ọjọ́ ọdún gẹ̀ẹ́ ló sọ̀kàlẹ̀ fáwọn mùsùlùmí náà ó yẹ pé ní ọjọ́ ọdún ọjọ́ yìí ni bákanáà látijọ́ láti bẹ̀rẹ̀ lá Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahil hamd bàbá ti kí a sùn bá ọjọ́ àrọ̀fá yẹn tẹ́tí ọjọ́ sí ọjọ́ tí ó sì ẹni ká máa ṣe lọ́pọ̀lọpọ̀ àwà lórí ìrìn àwà nínú ọjà ni kódà ní ó lànà àwọn sálàfù wọn àmọ́ ṣe jákèjì táyìn ọmọ gbọ́ lọ́mọ lọ títí gẹ́gẹ́ bí Abdullahi bin Umar àti àwọn méjì mọ̀ ṣe tábà fún wa àwọn ọjà gan ní àwọn àsìkò yìí so ọjọ́ iná wa lọ sí arọ́fà arọ́fà ààyè ni tó tẹ́ pẹ́rẹ́tẹ́ ẹni ẹgbẹ́ kan ṣe ń bẹ̀ kẹ́kàn tó ń bẹ náà ni pàápàá jù látẹ̀yìn ìgbà tí òun bá ti kó lórí ìrẹsúrí àlẹ́yìn tó rí wọ́n kí tó rí so ìgbẹ̀ náà wà títí tó ń fi wọ̀ adé bá dúró sí àràfà thirty minutes ogun bẹ́ẹ̀ ó bá dúró ní ten minutes ogun bẹ́ẹ̀ ṣùgbọ́n tó dáa jù ta fẹ́ kí yẹn gbó kóòrùn fi wọ̀ tóòrùn fi wọ̀ ní alẹ́ ẹjọ́ ní ọjọ́ àràfà tóòrùn bá ti wọ̀ kí mọ́gírí ti tó wọn ní kí mọ́gírí mi bẹ́ẹ̀ wọn agbéra wọn mọ̀ lọ sí mọ́sẹ̀ nífà mọ́sẹ̀ nífà náà wà lọ sùn náà ti lọ kí mọ́gírí àti ìṣá ìdí wa fi bọ́ sí àárọ̀ ọjọ́ ọdún tí ṣe on the ten bí tí ó kọ sí ọjọ́ wẹ̀sẹ̀ gẹ́gẹ́ bí ó kà sí àǹbá lọ yìí láti Muzdalifa yẹn náà náà tó wá padà sí Mínà tí wọ́n ti tí wọ́n ti kúrò àwọn ọjọ́ ọjọ́ yìí iṣẹ́ táwọn wá ṣe ó pọ̀ alárájì ò ní ibi táwọn lọ tí wọn torí pé jọ nǹkan lọ́jọ́ iṣẹ́ tó pọ̀ jù lójú kò wọ́n tó wá padà lọ sí Mọ́kà láti lọ sí tọ̀wáàfù tọ̀wáàfù inú mọ̀ jẹ́ tọ̀wáàfù ti hajj ìtọ́kọ́sí ńgbà tó jẹ́ yóò máa jẹ́ ti ọmọra tó ti fi kọjá àbí sùmáfùrù kù ló tó ẹsẹ̀ hajj nìkan tó wọ̀ ló mọ́kà so tọ́ba wa lọ wọ́n lọ sí bákan náà ti bọ́ra alẹ́ ẹni tó agbẹ́rin yóò gbọ́ ẹran ní jọ́nà wọ́n ni wọ́n jù jọ oníròyìn bí wọ́n ti ṣe máa ń jù bákan náà wà padà sí mìíràn yìí náà ọ̀pọ̀lọpọ̀ ń lò mìíràn tí máa ń lò jù bí ẹ bá sọ etí mọ́kà ni tó kẹ́lẹ́ tó inú ìlú gẹ́gẹ́ mìíràn tí wọ́n ń ṣiṣẹ́ jù tó bá gómìnà tó bá di ọjọ́ ọdún tó bá di ìdìbò tán bákan náà tó bá tó bá di jọ́kejì tí ó jẹ́ ní àwọn àyà mọ̀tẹ̀ṣẹ́rẹ́kì tí ó jẹ́ jọ́kejì ọdún tó rún bá ti yẹ kó látàrí wọn lọ dìbò ẹjì tàyà àkọ́kọ́ ẹjẹ lẹ́ẹ̀kejì ẹjẹ lẹ́ẹ̀kẹta ní méje méje láyé kọ̀ọ̀kan tó bá jà àkọ́kọ́ tán wọ́n tẹ́wọ́ rìn tí wájú máa ṣàdúrà láti lọ bí ayé kejì wọ́n ju láti wọ́n ṣàdúrà wọ́n lẹ́lẹ́ ìkẹta wọn ní ṣàdúrà bí yẹn mọ́ kí wọ́n ti kúrò tó ìjọ àkọ́kọ́ lọ́nu níjọ́ kejì ọdún ó dẹ̀ méjì tọ́jú kò tọ́jọ́ ọdún àtijọ́ kejì ẹ̀ bákan náà tó bá dijọ́ kẹta ṣẹṣẹ on the twelve má ṣe ju ìtọ́jú náà lẹ́yìn ìgbà tó wọ́n bá ti yẹ̀ náà máa lọ ẹgbẹ́ lẹ́yìn sórí ọjà àkọ́kọ́ ọ̀bẹ̀lọ ọjọ́lẹ́kejì ọ̀bẹ̀lọ ọjọ́lẹ́kẹfà wọ̀nyẹn wọn ní tàbí àwọn kúrúnlẹ̀ bẹ́ẹ̀ bákan náà àbẹ́ẹ̀ bá tó wá ju jọ méjì lẹ́yìn ìjọ ọdún yìí tó bá wo ti kó mìíràn iṣẹ́ hajj ọlọ́run subhanahu wa ta'ala tó àmọ́ ń ta ajala fi yawmin fala isma alayhi ẹn tó bá jíjọ́ méjì lẹ́yìn jọ ọdún kò sí ẹ̀ṣẹ̀ fún pàmọ́ ń ta akhara fala isma alayhi liman ittaqa ẹn tó bá sì ta akhara tó tún gbé tó tún fi jọ kẹta kún fala isma alayhi kò sẹ́ṣẹ̀ fún ẹn tó bá fáyọ̀ lọ pàtàkùnlọ́ ẹ̀fáyọ̀ lọ alamu annakum ilayhi tusharun ọlọ́run subhanahu wa ta'ala ní fẹ́ràn pé ọ̀dọ̀ rẹ̀ lẹ́ padà sí ìyẹn rúṣọ́ náà nínú tí wọ́n tó ṣe ìyẹn ní nígbà tó bá lọ tọ́wáfù wọ́n ti sáyò bẹ́ẹ̀ na sọ́fà wà mọ́rùwà wọ́n rìn láàrin sọ́fà àti mọ́rùwà tí a náà rí tí wọ́n rìn lọ́tọ́ bá níbi kan tí wọ́n sáré yẹn gbogbo ilé àwọn iṣẹ́ hajj ní ní iṣẹ́ ńlá ni bí ọlọ́run ti fi fáwọn mùsùlùmí lé fẹ́ pé ìjọsìn tí ọlọ́run bá sọ ánà àtàlá tí ó yọnu sí ni iṣẹ́ hajj tó yẹ pé ní ọlọ́ọ̀bà fánà wa tààlá kò ṣe ní orígun kan nínú orígun Islam ẹ̀yẹn rúfẹ́ ọlọ́ọ̀bà àwọn afá máa ń sàlàyé lẹ́kùnrẹ́rẹ́ wọ́n láwọn kan orígun ni bí bá ti ní àwọn orígun nínú irun nínú àwọn hajj bákan náà irú ẹni bil Àrọ́fà kádó ní bákaná tọwáfù ìfàbọ̀ káti tọwáfù èyí tí a jẹ tọwáfù hajj bákaná àìlẹ́kẹrin àtàyù bẹ́ẹ̀nà sọ́fà wà ní marwa àkárin láàrin sọ́fà àti marwa òkè ní so jẹ́ pé èyàn ní láti àkọ́kọ́ sí kejì tó padà ni wọ́n náà lórí mọ́ tọ́tọ́lá àwọn súnẹ́nì àwọn kan sí àwọn wàdìbáàtì náà ta fẹ́ náà ni kí agbó bákanáà àti àwọn nǹkan mí tí wọ́n tó ṣe ní àlàyé kájúkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn nǹkan tá a fẹ́ tó dá ẹni tó bá ti wá ní ìṣòro mi yẹn ká mọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àti àwọn òfin mí tí ó dé wa tí wọ́n wà ní hajj ọlọ́mọdá ṣe hajj wọn ní tí yóò tẹ̀wọ́ gbà kí ó sì sọ wọn dé akana ene ko kaane kono kiyo الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين يا رسول الله آه، كي أبير kádẹ́mọ̀ pé ìsìláàmù yìí òun náà lẹ̀sẹ̀ kan tí ọlọ́mọba sùpánà àtàlá tí ó yọ́nú sí ọlọ́mọba sùpánà àtàlá ní inna dina inda Allah ilẹ̀ islam yìí tí jẹ́sìn nínú lọ́dọ̀ ọlọ́mọba òun náà lẹ̀sẹ̀ ìsìláàmù yìí ọlọ́mọba fi dáadáa àwọn nǹkan ẹ̀sà púpọ̀ sínú ìsìláàmù yìí ara rẹ̀ náà ní ọ̀rọ̀ hajj tàǹbàrà wa sọ tó yẹ pé ní àkójọ kan ní tí òṣèré ẹ̀ láyé àǹfààní tí ń bẹ fún àlérí gbò mi kò sí bẹ́yàn ti gbọ́n tó tó máa ti tó tó lè láwọn èèyàn kójọ bí ìgbà hajj àwọn tí wọ́n jọ tẹ́ẹ̀sìn ní ma ń wo àwọn ẹlẹ́sùgbọ́n wọn ní wọ́n máa ti ké táwa mùsùlùmí wọ́n máa sọ ń pa ń tá ń ṣe alẹ́ láwọn owó ẹlẹ́ni ti gidi lánà ń bá lọ́hun alẹ́ láwọn alárúbáwá wọ́n ti mú alẹ́rú bẹ́ẹ̀dẹ̀ ni ìfẹ́ náà mọ̀ nínú wọn pé ilé sọ̀rọ̀ ẹ̀rú ní ọlọ́run bá sọ náà tààlà náà ló gbé ọ̀rọ̀ hajj kalẹ̀ ṣe wo wọn ló jẹmọ́ ẹ̀ńtọ́lọ́n bá ti ní ànábì Ibrahim yìí yóò náà jẹ yóò débẹ̀ ìbílẹ̀ tó mọ̀ gbá nǹkan ẹ̀ta ni bí ìlú àwọn ẹ̀ṣẹ̀ wo jìnà tó tó bá dá àtùkọ hajj kò sí tí ó pọ̀ dé wọn ó dá ń gbà tí àwọn nǹkan lè lágbàáyé pé covid ṣẹlẹ̀ pé fájì wá ní wáyé ayára rìdíùsì rìdíùsì tó yẹ pé ní lọ́dún covid ni àwọn àtàwòdí ẹgbà àwọn mí ń kígbe wọn lágbàáyé pé a ní káwọn ti kíní kan ẹ̀yìn lọ tún ṣe àti àní ìtọ́lọ ń gbé kalẹ̀ yóò ní já gbogbo wá èèyàn kan tó ṣe ájẹ̀kọ́ bí dókítà mi mélòó fò nìkan kó mọ́ wò aláàjì ò ní ṣe gíní kò ní já lọ́dún yìí fásitì pé nǹkan ìtọ́lọ̀ ń gbé lẹ́tọ̀ ẹ̀ká mùsùlùmí dúpẹ́ lé lórí ni fásitì wọn pàtàkì ẹ̀sìn wa ni àǹfààní oríṣiríṣi ló wà wà ní ẹ̀rìn lọ́nà tó ní fàtàtàwádù ìṣẹ́lẹ̀dì fàínà káìrọ̀ sáàdì tákọwà ṣùgbọ́n ètò darí ní òpèsè oníkẹ́yàn fáyọ̀ ọlọ́run tó ṣe dáadáa yóò ra ń fa ní ẹ̀sìn èyàn tó ra ń fa ní ayé lèyẹ́ ṣe àdún mọ̀ náà fi aláhùn ẹ̀rì ọlọ́nikẹ́lẹ̀ ara ń fa ní àǹfààní ó sì àǹfààní tó lọ́n sọ́n bí ó pọ̀ kóra èyẹ́ bá mọ ọjà kan pàpá èyàn níbi ẹ̀ lọ́n ánú lè máa tó ti mọ̀ àlọ́ àǹfààní ayé náà kódà àwọn ìlú náà mọ̀ tó ra ìyẹn ló fàdé pé lásìkò hajj yẹn àwọn èèyàn ńláńláńláńlá tó bá wá àwọn ìjọba Saudi mọ́ Israel láti ṣe kọ́nfẹ́ǹsì kan wọ́n ní wìzára wọ́n ní mínísírì kan fọ́rọ̀ hajj kò sí wípé àti ministry of clinical wọ́n ní ministry kan fọ́rọ̀ hajj gbogbo gbé ayé wọn lọ́dọ̀ ìfẹ́ mójútó ni wọ́n bá mú àwọn èèyàn píkì àwọn èèyàn ńláńlá lukọ̀ kan bá ti ká ṣáájí tó tọ́ ṣùgbọ́rọ̀ tó tó pàwà àgbáyé pọ̀ ẹja tó dìtọ́sì àwọn mùsùlùmí ipò lára lágbàáyé kí là ń dojúkọ lábẹ́ kí ni ìyẹ́ ṣe adú mọ̀nà fi àláwọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́dọ̀dọ̀ náà lè ráǹfààní ọlẹ́rẹ́ ìyẹ̀gá kan pàdé rẹ̀ ọmọ amẹ́ríkà ni ọmọ italy ni ẹ̀jọ̀gba nọ́mbà ara yín ajílẹ̀ wá sí àǹfààní méjì tó tayé ó lè jáǹfààní ẹ̀sìn ó tẹ jáǹfààní ọ̀rọ̀ ayé náà ó ti tó tako láti mọ̀ pé ah alhamdulillah ó lè tó pọ̀ náà ló wà nú ẹ̀sìn wa ọlọ́wà sùpánà wa tààlà tó ṣàlékún àgbóyè fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀yìn ẹrú sí ọlọ́run wa àdójúkọ ọdún ọlọ́run tí ó bá wa láyé gbogbo àwọn ẹ̀kọ́ ọdún káwa lọ mọ́ o ká mọ̀ bí bá ti máa ń sọ fúnra

ìpáyà ọlọ́run ní ẹ̀fipá kápáyà ọlọ́run lórí rẹ̀ bákanáà tó lọ́run bá gbà wá láyé káwa náà ìlú ìjọ tó dáa tó yẹ ká ṣe ní pẹ̀lú pé ká bá fi àtàbọ̀ pé àwọn ọdún mélòó ni mí pa èèyàn tí wọlé yà gẹ́gẹ́ bí a ṣe mọ̀ nínú àṣà wa àwọn ìjọ tí tọ́lọ́run bá ti ṣe lọ́rùn èèyàn fún ẹ̀ tí èèyàn bá ti ní kápá ò tí lọ àwọn mi ò tí lọ so limani sàtọ́ àlọ́lọ́ ń sọ ẹni tó bá lágbá ọmọ lè lágbáńgá mi àbámọ́ ti lágbára so àwọn nǹkan yìí agbọ́dọ̀ sí àkàkùn rẹ̀ ẹni ẹbà sọ fọ́nà ájọ́ ẹni tí ó bá pẹ̀rẹ̀ àtọ́ ti dá lójú gbogbo nǹkan bí ìkaná ìran ara rẹ̀ kó mọ́mọ́ kú ẹni tí ó bá ti dá lójú ìgbà tó bá ti ń dóun náà lójú ẹni kó náà mọ́mọ́ kúrò mọ́ bákan tó bá di ọjọ́ ọdún ọdún Eid al-Adha afẹ́ká tètè kí òun ilé ẹ̀ tó já kíyèsí jẹ́mọ̀tẹ̀ wà nù súnnà ní afẹ́ká tètè kí òun ẹni torí kí n káàrin lè bá tètè padà sílé torí pé a ní ká mọ́ jẹun lọ ṣùgbọ́n ìtorí ilẹ̀ tó àfáǹsọ náà ni pé ẹni tí ó bá pa ẹ̀rẹ̀ náà lélé wà fún ẹgbẹ́ táàmù ń gbọ́dọ̀ ní gbogbo èèyàn ẹni tí ó bá pẹ̀rẹ̀ ó jẹ́ pé tí ó kọ́ jẹ nínú ẹran rẹ̀ àfáàmì sọ pé ah, ẹlòmínà lè mọ́ jẹun lọ tó bá wùsùn mẹ́rin tó kọ́kọ́ kan pa fún òun náà lẹni tí ó fẹ́ pẹ̀lú gẹ́gẹ́ súnà nípa Muhammad sallallahu alayhi wa alihi wa kí gbogbo awa atúyàyà alọ̀sẹ̀ èdè láti lọ kírun gbogbo ń tọ́ ọlọ́run bá ní ká ní tó gbogbo bá lè wórí káwọ̀ káwọn ní gbogbo àwọn kó mẹ́jọ láti lọ sẹ́yìn torí pé púpọ̀ ó wà ní ìdí bákan náà àbá ń lọ ká máa ṣe àtàrò wa lọ ká ṣe bọ̀ bákan náà kí apá àwọn ẹran wa lóòjọ́ tí ojọ́jọ́ ìdí àtàwọn ọjọ́ mẹ́ta tó tẹ̀lé àwọn àfáà ní lọ́jọ́ méjì nìtùmọ́ ètò orílẹ̀ náà ní pé ọjọ́ mẹ́ta káwàrí pé àárín ti ọlọ́run púpọ̀ láwọn àsìkò yìí anábíwá Muhammad sallam ó ní ọjọ́ ọdún yawma nahar yawma arafa ọjọ́ arafa wa yawma nahar àtọjọ́ ọdún wa yamu tashrik àtàwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tí ó tẹ̀lé ọjọ́ ọdún àwọn mùsùlùmí nínú ríwáyà ló ní àyàmọ̀ akílín wà ṣórígbé wà fíkìrìlá ọjọ́ ọjíjẹ mọ́mú ní ọjọ́ ọ̀nà tí ọlọ́n ìyẹn náà ló fi jẹ́ ìwọ̀ fún yẹn ọdún àtọjọ́ mẹ́ta tó tẹ̀lé ẹlẹ́ni tó lè gbàwẹ̀ gẹ́gbùn ìsọ lẹ́ẹ̀kan ẹni tí ń ṣe hajj tó ti tàmá tùrù tó yẹ kó pẹ̀rẹ̀ kọ̀ wá alágbára ẹran tani yóò gba mẹ́ta lọ́n yóò gba méje nígbà tó bá dé bó ṣe hajj tó gẹ́rẹ́ ló wá tètè fẹ́ kúrò tí ò ní síjọ́ mi lẹ̀ lórúkẹ̀ lè gbà ń jọ́kẹ̀ jọ́kẹ̀ta tí ò bá ti sí yẹn nígbà tó ní ó bá pẹ́ ti tò nígbà tó tí ó bá ti sí yẹn àìgbà rẹ̀ láwọn ọjọ́ mẹ́ta yìí kéde ẹ̀yẹn tó bá wù tó bá wù ẹ̀kọ́ tó bá tó gbà ó tó súnmọ́ kọjẹ ìyà lọ́dọ̀ oní ọlọ́jọ́ ọdún tó bá jọjọ́ léyá ní àtàwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tí ó tẹ̀lé torí pé ọjọ́ ọ̀rẹ́ ti ọlọ́run ọjọ́ ọ̀sẹ̀ ti tọ́lọ́run bá sánà wà tààlà òun náà ní ni kò sí tí ó burú ń bẹ bákan náà tọ́jọ́ ọdún bá lọ rẹ lọ́wọ́ tó bá ṣẹ̀ṣẹ̀ rówó mọ́ni àti sọdún tẹ̀ ìjọ kejì ìjọ pẹ̀lú ọ̀rẹ́rẹ́ ti ẹ̀ náà kí ọ̀pá alẹ́ tó lè pàjẹ́ ọ̀kan ló ń gbà ní ẹ̀jẹ̀ ń pa kan lọ́jọ́ ọdún kan tó pa kan ní ìjọ kejì òfin tí ó burú sí ẹ̀ńtà bá fẹ́ pa àti bísímìlá ìyẹn gẹ́gẹ́ ní ìpínlẹ̀ bísímìlá Allahu akbar ṣùgbọ́n ní súnà níbi àbàsọ́lá a máa sọ pé mi lágbájá látọ̀dọ̀ lágbájá ilé ìtiwá kọ̀ dárúkọ ẹ̀ sí tó èèyàn lè pa fúnra rẹ̀ ìyẹn náà nípìnlẹ̀ kéèyàn pa fúnra rẹ̀ yóò fi lè dá orúkọ báyìí ó ti ní kí yẹn fún pàṣùmọ́ pópá òun náà nìpínlẹ̀ bákanlẹ̀ inú òfin tó tún dé ó ní pé ẹni tó bá báyàn ṣiṣẹ́ ẹran ọdún ẹni tó bá báyàn ṣiṣẹ́ ẹran ọdún owó iṣẹ́ rẹ̀ ò gbọdọ̀ sí lára ẹran yẹn kọ́ ní èyí tẹ́ bá ṣiṣẹ́ látara owó iṣẹ́ yín ẹ̀yin náà bú báyìí bẹ́ẹ̀ kò sí torí pé tó bá ti yọ tiẹ̀ kúrò ń bẹ ẹran rẹ̀ ò mọ́ owó iṣẹ́ gbọdọ̀ wà ní ọ̀tọ̀ ni

so eléyìí ó wọ́pọ̀ láàrin àrin tàbí tó bá ti bú ẹran ó ti gbówó ṣe rẹ̀ ó gbọ́dọ̀ gúnú ẹran yẹn yóò gbé lẹ́fẹ́ ní òdìndì ni tí ó bá wẹ̀ tó ẹkùn náà ní ọ̀rọ̀ alẹ̀ fún níbẹ̀ ẹ̀yẹn rú sí ọlọ́run kí là máa ń pa àmọ́ ń pa ẹran àwọn ẹran mẹ́ẹ̀ kò bá àjákọ kò bá àjábo so lẹ́nu ìgbà tí yá ń bọ̀ ìgbà béèrè bí méjì sẹ́nu ní ẹran abo wọlé yá òsì ní àtakọ àtabo lówọ̀ bẹ́ẹ̀ náà ni màálù bẹ̀ẹ̀lẹ́ ni màálù àti ràǹkúnmí àgbówọ̀ àgùnfẹ́wọ̀ ṣùgbọ́n màálù àti ràǹkúnmí àwọn tó ń lófin kan ṣe pé àwọn èèyàn lè dìímọ̀ gẹ́gẹ́ wà láyé àwọn sàhábà pé wọ́n á máa dìímọ̀ màálù àwọn máa dìímọ̀ ràǹkúnmí àwọn méje kò gbọdọ̀ ju méje lọ kò bá jẹ́ méjì kò bá ọdún nkálukó lọ àlejùmọ́ ṣùgbọ́n kò sí bá gbọ́ ṣe wo tóbi tó ká àkọ́lá àgbẹ́ ọmọ tó mọ̀ ẹ̀lú tán àìdè máa gbò àìdè máa gbò bákanáà ẹni tábà pa ẹnikọ́ lálàáfíà kọmọ jẹ́ tí ó ti rù táàmà ka egun ara rẹ̀ kọmọ jẹ́ èyí tó dájú tó yẹ pé ojú kan orí nàmọ́ kọmọ ẹ̀nà kan níwò gbogbo àwọn ẹ̀nà báyìí àníkò dáa bákanáà wọn a máa sọ ọdún

àwọn ẹran kéékèèké tí wọ́n ẹni bí àwọn ẹran ewé bí ọdún kan àwọn bí àgbò bí oṣù mẹ́fà lọ sóṣù mẹ́sàn-án so àwọn ọdún yìí náà agbọ́dọ̀ ṣe àkíyèsí rẹ̀ ẹni ká pa ká jẹ ká fáwọn èèyàn jẹ ká tún tọ́jú so ẹ̀rí pé ilẹ̀ Yorùbá ni ẹ má tọ́jú ẹran papọ̀ yẹn lè tọ́jú pamọ́ ṣùgbọ́n ká jẹ ká sáré ni ká jẹ nígbà tí Ọlọ́run ní ká tọ́jú rẹ̀ ẹ̀rọ sí ọlọ́run kábẹ̀rù ọlọ́run nǹkan ẹjọ́ sí ni nǹkan yìí káwọn pẹ̀rẹ̀ tán káwà rọ sí kalẹ̀ táyẹ̀ máa fi mú sí káàlà ń sọdún ni jẹ̀mọ́ ẹniyàn ẹlẹ́ṣẹ̀ ńlá ni o ẹlẹ́ṣẹ̀ ńlá ni ẹni tí bá ń fọ sí sọdún kódà kó ni kódà kéékèèké rẹ̀ yìí tó ń já sẹ́nu kónkóró yẹn subhanallah anábì àwọn ọ̀sọ́lá ẹni tó lọ rẹ tí ó sì jíṣẹ́ kọlílù kẹfìrù wa kọlílù haram ìtọ́ bá ti mú tẹ́ pé púpọ̀ rẹ̀ yóò jẹ́ kọ́ ọmọ wíwíkú díẹ̀ rẹ̀ náà ìwọ̀n ni tó rẹ̀ mílẹ̀ ni a ń ẹnu já ní dídá ẹjọ́ ni ẹ̀tẹ̀mẹ́lẹ̀ yìí kéré <laughs> kódà kan tó lè tó kéré jù yẹn lọ gbọ́mọ́jì orí ìkábá ìlọ sọ́tí náà ni kẹ́kàrà tọ́ sórí àwọn díẹ̀ rẹ̀ yẹn ni àtẹ́ntí òmù dí àtẹ́ntí òmù ọlọ́run káwá láàrin lọ́run káláà ń sọdún ẹlòmí ìsìn ọtí ìlú náà mọ gbogbo àkárì sọ́yà ṣe àkárì kan tí wọn ìlú náà gbé síta náà mọ jó náà láwọn ń sọdún ọlọ́run káwá tí ọlọ́run láwọn ọjọ́ yìí fásitì mọ́ fi ayámi màdùdá àwọn ọjọ́ yìí ẹran tí ọlọ́run gan ẹ a máa lùlù kọ́ ọjọ́ yìí lọ́jọ́ ọdún ọ̀nà tí ọlọ́run kọlọ̀bà sọ́nà wátàálá ó jẹ́ kí a ṣe ọdún ayọ̀ ẹ̀rẹ́ ká sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ̀yin obìnrin wa ọ̀dọ̀wọ̀ tí náà pàápàá jùlọ ibi ìmúra wa níbi ẹ̀ṣọ́ wa gbogbo aláfẹ́ká lọ yìí ìtawọ̀ kó bẹ́sẹ̀ mú mọ́ wá sọ tí ó mọ́ ẹ̀sọ́ gbogbo ara rẹ̀ lẹ́ ìwọ obìnrin mọ́ wa hàn lọ́wọ́ nẹ́ẹ̀tì ọ̀bá tó gbé jábùlé gbogbo orú nǹkan báyìí kò bá mú o fẹ́yìn obìnrin wa abẹ́lómìnira nǹkan báyìí èmi ò lè ṣe tùgbọ́n mo lè ṣe fọ́mọ mi ó sì kéré kódà kọmọ ẹlẹ́mọ́dì ìjọsù mẹ́fà lọ ọgbọ́dọ̀ fi rún kúnrún torí lè ààrẹ lórí ìyá mi tó wà sú oòrùn ẹ̀sùnká ẹrù ẹ̀rùn kírun fọ́mọ rẹ̀ lórí anẹ́bìnẹ́yìn ẹgbẹ́ tí bá ń bá yín ṣe àti wọ́tọ́ gbérí rẹ̀ tó ń ṣe náà ká mọ̀ tọ gbogbo ẹ̀ ká wá àfihàn ẹlòmí ò lẹ̀ èékánná bíi tẹ́ránkó èékánná ní a máa gé ní ìwọ tó wá fi kún tí ẹ wá fi sáàbọ̀ ẹ̀rí yóò la irun ojúkójú yóò lẹ́mọ́ gbogbo eléyè ṣe nǹkan mùsùlùmí kábẹ̀rù ọlọ́run kábẹ̀rù ọlọ́run ń kálukú wa náà ká máa sọ fún ìyàwó gidi wo nírú yẹn gómọ òkú ìyàwó rẹ̀ máa ṣe kó máa wa fẹ́ tẹ́lẹ̀ tọ́ba láwọn pọ̀ kódà á lò pé yídìí ọ̀nìkẹ́ lọ kà mo sì mọ̀ pé obìnrin nínú fẹ́ lọ tẹ́lẹ̀ yóò ní kó ya agbóńlé ni àwálà ní gbà fún àní jí ó ti ní lọ ìdí tó láti so gbórú nǹkan báyìí ká ọkùnrin náà káyà sí o káwọn gbẹ̀dẹ̀ ìdí wa ní ọrùn torí pé àwọn àmì ìdá yúùsù ni wọ́n dá yúùsù ni pé ní tí ọmọ rẹ̀ àti ìyàwó rí ọmọ ẹ̀ṣà ìdá tí ó sì ní pọ̀ fún wọn ní kí ó dá ní o kábẹ́rù ọlọ́run kọ́lọ́wà wà ní wọn ní iṣẹ́ rọrùn àwa náà ti àwa lè kọ́ oúnjẹ kan bá a pẹ̀lú ọ̀run ọ̀rọ̀ náà bá sọ wọn wá tálá ọlọ́run kó yẹ ní sọ́nù kọ̀ọ̀kan wa ìta ṣe lásìkò ìyàtọ̀ àwọn àsìkò bí tá a fi rí ọ̀nà ọlọ́run bá ọlọ́run sí àfihàn wa ṣe ìta ṣe jẹ́ fa ìbínú ọlọ́run bá ọlọ́run bá sọ wọn wá tálá wọn jẹ ká lè ṣe bí ẹ bá yọ sọ fún àwọn àsìkò yìí ká tó bọ̀ múra fífi olóore pàápàá jùlọ tó bá jẹun dì náà yẹ tí ti ọjọ́ tí ó ti ti ń bọ̀ yìí tó bá gbìyànjú ládá àti ẹ̀sán tó pọ̀ fún wa tó wà ń bẹ kọlọ̀wà fún sàtún wa lẹ́sùn lórí sallallahu wa sallam ala nabiyyina Thank you.